Hello, everyone. Good evening, good afternoon, good morning to you, wherever you are hearing me from. My name is Fatayo Goribido from uh, YW uh, Yoruba World Media TV, and uh, I'm just reaching out to you regarding the, the case against uh, our brother, our father, our uncle Sunday Igboho. The case coming against him in uh, Benin Republic uh, this week uh, on Monday, and we don't know whether it's going to be extended. But uh, please, anytime we are in this environment in the uh, Republic, Republic of Benin, let us be well behaved. Let's understand that we act, we have to act in Rome as as if we are Romans. We have to understand that we have to obey the laws of the other land, and for this reason alone, please, our Omoluabi trait, let it show in you and me, so that uh, at least we can see the good side of the judges if we go there to make trouble definitely we are going to have problem so please let us avoid any every problem let's avoid rowdy environment and let us be orderly and demonstrate our omoluabi trait may god help you i can assure you victory is ours and uh, sunday igboho is being unjustifiably being humiliated because of his good causes And uh, please know that we are no fools, and the government of the Republic of Benin are no fools, and we are being assured of fair deal, fair judgment, and fair play. Please, you and me are very much, you know, uh, in this game, and we have to play it right. Thank you very much. ẹ kú kalẹ̀ ẹ̀yin èèyàn wa eh, orúkọ tèmi ni Fatai Ogunribido ẹ mo fẹ́ rọ̀ wá ní wákàtí ẹ̀wọ̀ yìí ẹ àsìkò tá a fẹ́ gba òmìnira yìí a ní láti fi sùúrù ṣe pàtàkì jùlọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa bàbá wa Sunday Ìgbòho à ń lọ sí ìlú Benin Republic nítorí ilé ẹjọ́ tí wọ́n pè wọ́n sí ẹ tá a bá débẹ̀ nítorí pé ìwà ọmọlúàbí tí a máa ń wù tán fi bí wa mọ́ òun la gbọ́dọ̀ wò ó nítorí pé tá a bá wù kó má lọ di pé a máa lọ fẹ́ wọ́ ara wa ṣera wa ẹ jọ̀ọ́ ẹ fi èdénú ẹ má bínú jù ẹ má sọ̀rọ̀ jù ẹ má pariwo nítorí pé ilẹ̀ tẹ́ ń lọ ilẹ̀ tó jẹ́ pé wọ́n fariwo ni abẹ̀yìn ẹ fi wà ọmọlúàbí hàn kẹjẹ kọ́mọ̀ wípé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Sunday Igboho ẹ dẹ̀ fẹ́ kó kúrò nínú ìgbèkùn àwọn Fúlàní ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín o ẹ má jẹ́ ká fi wàrà ṣera wa o ẹ má jẹ́ ká pariwo jù o ká má dẹ̀ bára wa jà nǹkan tó lè fa wàhálà àti ìdààmú ẹ jẹ́ ká avoid ẹ o kí Olúwa ràn wá lọ́wọ́ àṣẹ Èdùmàrè bye. Yorùbá Nation now. ẹ káàsán gbogbo lé orúkọ tèmi ni Ayọ̀ Ògúndìmú ẹni tí ẹ mọ̀ gẹ́gẹ́ bíi citizen ay èmi ni olùdarí Odùduwà TV radio mo dẹ̀ wà nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ fún ìjàngbara ilẹ̀ Yorùbá a fẹ́ rọ gbogbo ọmọ Yorùbá tí ó máa jáde níjọ́ náà tó máa lọ sí Benin pàtàkì lọ àwọn tó máa lọ sí ilẹ̀ Benin eh, òfin wọn ó ṣe pàtàkì pé kí a tẹ̀lé tó bá fẹ́ pé a má pariwo ní tó bá fẹ́ ẹ jẹ́ ká bá wọn fẹ́ tó bá fẹ́ ká dákẹ́ ẹ jẹ́ ká dákẹ́ tó bá fẹ́ pé ká má pariwo ẹ a má pariwo ní tó bá fẹ́ ẹ jẹ́ ká bá wọn fẹ́ ó ṣe pàtàkì ẹ jẹ́ ká hùwà ìwà ọmọlúwàbí eh, òfin wọn ẹ jẹ́ gẹ́gẹ́ bá ṣe sọ ó yàtọ̀ pátápátá sí òfin ti ilẹ̀ Yorùbá eh, ilẹ̀ Nàìjíríà tá à ń sọ tèbi tá a fẹ́ kúrò ń bẹ́ẹ̀ Eh, ìwà ọmọlúwàbí nìkan jẹ́ kán rí ẹ jẹ́ ká ṣe é ká ṣe é ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ kí ó lè ṣeé ṣe kí etí wa gbọ́ èrè lórí ọ̀rọ̀ olóyè eh, Chief Sunday Igboho eh, Chief Sunday Igboho gbogbo wa mọ̀ pé olóòótọ́ èèyàn olóòtítọ́ ni wọ́n wọ́n dẹ̀ dúró fún ọmọ Yorùbá àsìkò tó káwa dúró fún wọn ìdúró tá a máa dúró ìdúró ọmọlúwàbí ẹ jẹ́ ká dúró dúró ọmọlúwàbí fún olóyè Sunday Igboho ó ṣe pàtàkì ẹ̀tọ́rí náà màá rọ gbogbo wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a gbìyànjú ní ọjọ́ yẹn kò gbọdọ̀ sí ìjà kò gbọdọ̀ sí nǹkan kan kò gbọdọ̀ sí awuyewuye kankan rárá n tó ṣe pàtàkì jùlọ kí a kí etí wa gbọ́ èrè tí a bá dẹ̀ ṣe tí wọ́n fẹ́ nílùú yẹn a ṣe é ṣe fún wa ó tẹ̀ ti ṣe é ṣe Oòduà gbè wá o àṣẹ wa ẹ ṣeun ó dàbọ̀ orúkọ mi ni èrèlú àbíkẹ́ adé láti iléeṣẹ́ Crystal African Television mo jẹ́ ìkan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nínú ìjàgbara tó ń lọ lọ́wọ́lọ́wọ́ mo jáde láti wá bẹ̀ gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire tá a máa wà ní ìlú kútọ́ọ̀nù ní ọjọ́ Monday láti dúró ti bàbá wa olóyè Sunday Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà mo fi yọ́nú Ọlọ́run ọba bẹ̀yìn mo fi alálẹ̀ bẹ̀yìn ẹ má jẹ́ ká ẹni tó máa ṣe jàgídíjàgan tàbí tó máa jà ní ọjọ́ tí à ń wí kò sí ariwo ẹ má jẹ́ ká máa pariwo Ìgbòho òòṣà ìlú yìí ò fariwo rárá bí ìlú òyìnbó ni wọ́n ṣe ń ṣe ẹ jẹ́ ká múra dáadáa Yorùbá ní ìrínisí òní sọni tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká múra dáadáa wọ́n ti ṣe ètò sílẹ̀ àwọn tó máa máa darí wa tó máa wọ uniform ní ọjọ́ yẹn ibi tán bá ní kí gbégbé wa gbé ibẹ̀ ní kẹ́ jẹ́ ká gbé kò sí ariwo kò dẹ̀ sí ìjà kò dẹ̀ sí àrífín ká dẹ̀ máa fi ọkàn wa gbàdúrà wípé ká gbọ́ èsì ayọ̀ oòdùà àgbèwà ajúṣe o Erelú Àbíkẹ́ Adé lórúkọ tèmi. àlàáfíà ọlọ́run ọba kó máa bá gbogbo wa níbikíbi tí ẹ ti ń gbọ́ mi níbikíbi tí ẹ ti máa wò mí orúkọ mi ò tí ì yípadà Dr. Zabby Talk Show mo jẹ́ ìkan nínú àwọn ajìjàgbara fún orílẹ̀-èdè wa yorùbá nation kí ọlọ́run kó mú wa dé ilẹ̀ lérí a fi àkókò yìí a fi bẹ̀ ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa tí ẹ fẹ́ lọ sí ìlú benin republic ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé ẹ jẹ́ ká fi ẹsẹ̀ síbi tí ẹsẹ̀ yẹ kó wà ẹ má jẹ́ kí wọ́n bà orúkọ wa jẹ́ ẹ má jẹ́ kí a dójú ti Chief Sunday Igboho ẹ má jẹ́ kí a dójú ti ara wa ẹ jẹ́ ká ṣe sùúrù a máa rí àwọn tó máa coordinate náà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ràn sí wọn lẹ́nu ẹ jẹ́ ká sọ wípé ọmọ tán bí nílé rẹ ni gbogbo wa ọmọ tán wò nílé rẹ ni gbogbo èmi àti yín ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ọlọ́run tó sọ yín lọ á tún sọ yín padà dé láyọ̀ àti àlàáfíà ire o gbogbo ẹ̀yin ará ilé ẹ̀yin èèyàn mi ní tilé tòkó mo kí n fún akitiyan tí a ṣe lórí ìjàngbara ti Sunday Chief Sunday Igboho gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá bá lọ síbẹ̀ níjọ́ Monday ní Kútọ́nù ní Benin Republic ní court ẹ jọ̀ọ́ a rọ̀ yín pé kẹ́ jẹ́ ká coordinate ara wa dáadáa ẹ ká ṣe jẹ́jẹ́ nítorí òfin ìlú yẹn la ṣe ń bẹ̀yìn títí ọ̀rọ̀ wa máa fi já sọpẹ́ ọ̀rọ̀ wa tẹ̀ ti já sọpẹ́ náà kí a má fi ọwọ́ ara wa kó má dẹ̀ pé àwa la máa tún fọwọ́ ara wa máa fa nǹkan sẹ́yìn la ṣe ní ká sọ ilé fún yín nídìí èyí èmi ó já sọpẹ́ olúmídé mo ní gbogbo ẹ̀ máa já sọpẹ́ láyọ̀ àtàláfíà ẹ ṣègùn. ẹ káàsán ẹ̀yin èèyàn wa orúkọ tèmi ni Fatai Ogunribido. ẹ jọ̀wọ́ mo wá láti iléeṣẹ́ Yorùbá World Media TV mò ń bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa bàbá Sunday Ìgbòho ẹ jẹ́ ká fi èdè nù ẹ má jẹ́ ká fa wàhálà tá a bá dé ìlú Benin Republic ẹ jẹ́ ká mọ̀ yìí pé bá a ti ṣe ní ìlú mi ìwọ bòmí ni o gbogbo jàgídíjàgan tó lè fẹ́ fa pé kí ẹjọ́ kó má fi fọ́ baba wa. ẹ má jẹ́ ká ṣe é ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo apátápátá là ń fẹ́ kí òmìnira kó dé bá bàbá wa Sunday Igboho àti pápá afẹ́ kó òmìnira kó dé bá ilẹ̀ Yorùbá ọwọ́ ẹ̀ ló wà ọwọ́ mi ló wà o gbogbo wàhálà àti ìdààmú tó lè fẹ́ fa gbogbo ẹjọ́ ìsẹ́yìn ẹ má jẹ́ ká ṣe é o ẹ kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ẹ fi èdénú ẹ fi sùúrù ṣe ẹ jẹ́ ká wọ ọmọlúàbí tí wọ́n fi bí wa ìwọ ọmọlúàbí la fẹ́ ní ilẹ̀ Yorùbá nation eh, Yorùbá nation now ẹ ṣé kí olúwa kí ó ràn wá lọ́wọ́. a kú dédé wòyí gbogbo àwọn ọmọ aládé orúkọ tèmi ni ọyádélé olúwabùkọ́lá mi tí gbogbo ènìyàn mọ̀ sí lady best akéde yorùbá tí mò ń gbóhùn sí afẹ́fẹ́ lórí ìkànnì Odùduwà TV rédíò mo sì tún jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n ń ja ìjàngbara fún ilẹ̀ Yorùbá a fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá àti gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ máa lọ sí ibi ìgbẹ́jọ́ bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ a ti ṣe àwọn ètò lórí àwọn tí wọ́n máa ṣe alákòóso àti olùdarí ní agbègbè náà ẹ dákun ẹ dábọ̀ gbogbo ohun tí wọ́n bá bá wa sọ níbẹ̀ ẹ jẹ́ ká gbọ́ sí wọn lẹ́nu o fún àǹfààní gbogbo wa ni ọmọlúàbí ni wá ẹ jẹ́ ká hùwà ọmọlúàbí ẹ̀ á ṣeé fún wa o èsì ayọ̀ ni a máa gbọ́ láìpẹ́ láì jìnnà gbogbo wa la máa rẹ́rìn ayọ̀ ire o ẹ ṣeun. ẹ káàsán ẹ kálẹ́ ẹ káàárọ̀ orúkọ tèmi ni olúgbẹ̀dù CEO gbẹ̀dù magazine gẹ́gẹ́ bí gbogbo yín ti mọ̀ pé àsìkò tí a wà yìí kì í ṣe àsìkò ìdùnnú rárá gbogbo ẹ̀yin tí a máa rán lọ sí kóòtù ní ọjọ́ Monday àti gbogbo ẹ̀yin tẹ́ ń lọ fúnra yín ẹ jọ̀ọ́ ká ṣe jẹ́jẹ́ tá a bá débẹ̀. ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ má jẹ́ ká anybody lẹ́nu ìtọ́wá ní ká ṣe ní ká ṣe kó má mọ̀ pọ́ ọmọ Yorùbá rere ni gbogbo wa ẹ mọ̀ pa ti ń jà ti ń sọ a ò jà á ń sọ ẹ jọ ẹ jẹ́ kó gbé wa agbègbè wa ni ò ní gbé o ẹ orúkọ tèmi ni ọmọbòrí owó adẹniyì mo jẹ́ olùdásílẹ̀ ọmọbòrí media tv iléeṣẹ́ tí ó ń jà fún orílẹ̀-èdè Odùduwà tí mo sì tún jẹ́ ẹ̀kan lára àwọn ẹgbẹ́ àjìjàngbara fún ilẹ̀ Oòduà ara rọ gbogbo ènìyàn àbí ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Oòduà tó ń lọ síbi tí wọn yóò ti ṣe ìgbẹ́jọ́ olóyè Sunday Ìgbòho ṣá ní ọjọ́ mọ́nìbí kẹ́dàkùn kẹjọ́ àwa tí a jẹ́ rí àjẹtítọ̀ àti yan àwọn ìgbìmọ̀ eléyìí tí ó máa ṣe alákòóso àti olùdarí agbègbè náà tí wọn yóò sì wọ first lélẹ̀ tí ẹ ó fi dá wọn mọ̀ àti àwọn media tí ó wà níbẹ̀ pẹ̀lú àrò yìí ń pè kí ẹ dákun kí ẹ dábọ̀ ẹ bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kí ẹ sì má jà wọ́n níyàn iṣẹ́ tí àwa ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń jà fún ìran Odùduwà iṣẹ́ ti ara wọn òun náà ni wọ́n wá jẹ́ kí gbogbo wa ká lè jọ rẹ́rìn-ín nígbẹ̀yìn kí inú gbogbo wa kó sì lè dùn nígbẹ̀yìn Ọlọ́run yóò fún wa ní ìjànájà o láṣẹ Èdùmàrè. orúkọ mi ni Hajia Coin Rukaya láti iléeṣẹ́ Samfatis FM nílùú London mo fi àsìkò yìí sọ fún gbogbo àwọn sisters and brothers àwọn bàbá àti màmá gbogbo yìí tẹ̀ ń lọ sí ìlú Benin Republic láti lọ bá láti lọ bá láti lọ sọpọ́ọ̀tì um, ehm, chief wa chief Sunday Igboho níjọ́ Monday yìí ẹjọ́ nítorí tọlọ́run ọba bí ẹ bá débẹ̀ ẹ bá wa fi ara balẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ Friday yẹn má ẹ̀ kó tún ṣẹlẹ̀ mọ́ nítorí tí ọlọ́run ọba ẹ jẹ́ ká wù ọmọlúàbí ẹ jẹ́ ká tẹ̀lé nǹkan tó àwọn olórí wa bá ń sọ fún wa a ti yan wọn coordinators láti ibi ìbá yìí wọ́n dẹ̀ máa coordinate ẹ̀ dáadáa nǹkan tó bá sọ ní kẹgbẹ́ please follow instructions ẹ jọ nítorí tí ọlọ́run ọba ẹ má ṣe ẹ má wùwà tí wọ́n fi máa tó fi máa tún dẹjọ́ nù àbí tó máa tún fi kó bá ẹjọ́ náà torí pé ẹjọ́ tó wà lẹ̀ ẹjọ́ tó wà straight forward ni ẹjọ́ nítorí ti ọlọ́run ọba ibi tó máa da ló máa já sí ní agbára ti ọlọ́run ọba Oòduà àgbèwá kò ní í gbọ̀dàlẹ̀ Yorùbá nation now not going back ẹ ṣé mo dúpẹ́. a fi àkókò yìí èmi Ọláyọmí Kóìkì tí gbogbo wa sí Kóìkì media a fi ń sọ fún gbogbo ọmọ káàárọ̀ òjíire tí ó máa fẹ́ lọ sí ìlú Benin ní Kútọ́nù níbi tí ẹjọ́ máa ti wáyé níjọ́ Monday à ń bẹ̀ yín à ń rọ̀ yín pé tẹ bá débẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rántí pé ìlú tó lófin níbi tá à ń lọ ẹ jẹ́ ká tẹ̀lé gbogbo ìgbésẹ̀ àti ìlànà tí gbogbo àwọn mídíà tí wọ́n ti gbé kalẹ̀ ní ọ̀hún ẹ jẹ́ ká tẹ̀lé gbogbo ọ̀rọ̀ tó bá ń bá wa sọ lọ́hùn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rántí pé ilé ẹjọ́ ta fi lọ bàbá ní ká dúró síta ẹ dúró síta ẹ ní láti struggle pé ẹ fẹ́ wọnú court pẹ̀lú àwọn lọ́ọ̀yà tí wọ́n lọ sílé ẹjọ́. ẹ kúrọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ta ẹ níbi gbogbo tí a bá wà ní orílẹ̀-èdè àgbáyé orúkọ tèmi ni olúṣọlá owónífàárì tí mo ń ṣe ìjàgbara fún orílẹ̀-èdè òdùdúwà mo dẹ̀ wá láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìjàgbara ọmọ Odùduwà tí à ń pè ní the great ọmọ Odùduwà worldwide uh, fún uh, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n lọ sí ilé ẹjọ́ ní ọjọ́ ajé tó ń bọ̀ yìí ẹjọ́ mo fẹ́ rọ àwọn èèyàn wa tó máa lọ síbẹ̀ wípé kí ẹjọ́ kí ẹ fi ìwà ọmọnìyàn ṣe gbogbo àwọn tí ó fẹ́ wá síbẹ̀ láti wá da ilé ẹjọ́ rú tàbí láti wá ṣe jàgídíjàgan òun ni àwa ìjàngbara ìgbóhùnsáfẹ́fẹ́ ọmọ ilẹ̀ Odùduwà tá a fi jáde tá a fi fi ohùn wa ránṣẹ́ pé a lọ́wọ́ sí àrùn ẹnìkankan láti wá síbẹ̀ yẹn láti wá dalé ẹjọ́ rú tàbí láti wá dárúkè rúdò lẹ̀ ẹjọ́ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fi ìwà ọmọlúàbí tán mọ̀ wá sí ẹ jẹ́ ká fi hùwà ká fi ṣe Oòduà gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀. mo kí gbogbo wọn káàárọ̀ òjíire ò nílé lóko ní gbogbo ibi tẹ́ ti ń wò wá orúkọ tèmi ni ọmọọba Adéjọkẹ́ tí a mọ̀ sí ọmọọba Alànà Eh, mo jẹ́ ọ̀kan lára àwọn ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá mo sì ń sọ̀rọ̀ lórí Odùduwà TV rédíò a fẹ́ rọ gbogbo àwọn èèyàn wa tí wọ́n máa lọ síbi ìgbẹ́jọ́ bàbá wa olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho ṣá ẹ pé ní ọjọ́ ajé tó ń bọ̀ yìí a fẹ́ kí wọ́n ṣe ọmọlúàbí a fẹ́ ariwo a ò fẹ́ jà dídíjàgan nítorí pé ọmọlúàbí la mọ̀ wá sí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo a dẹ̀ ti ṣe ìpàdé wípé ẹ àwọn kan wà tí wọ́n máa ṣe ìdarí wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tẹ́tí sí wọn ká dẹ̀ ṣe jẹ́jẹ́ a nígbàgbọ́ pé gbogbo ẹ̀ máa yọrí sí ayọ̀ àti àlàáfíà òmìnira orílẹ̀ wa òmìnira ìran Yorùbá òun ló jẹ wá lógún o á ṣeé fún wa o ó dàbọ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta bẹ́ẹ̀ sì ni ẹ kú àṣálẹ́ orúkọ ti tèmi ni Alhaji Ibrahim Abídèmí ẹ mo jẹ́ ọ̀kan nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ODTVR ajìjàǹgbara fún ọmọ kóòtù òjire ẹ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ bá wà tí a fẹ́ lọ ní ọjọ́ ajé tí a fẹ́ jáde tí a fẹ́ lọ sí ìlú Benin Republic ẹ jọ̀wọ́ mo bẹ̀ ọ́ yín mo bẹ̀ ọ̀rọ̀ yín ẹ má jẹ́ ká pariwo ẹ má jẹ́ ká ṣèjẹ́ ẹ má jẹ́ ká hùwà jàgídíjàgan ẹ jẹ́ ká rìn ọmọlúàbí gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé ìran Yorùbá ìran ọmọlúàbí ni wá abẹ̀yìn o arọ̀yìn ẹ má jẹ́ ká hùwà jàgídíjàgan ẹ òfin ìlú wọn ó yàtọ̀ sófin ìlú wa ẹ jẹ́ kí wọ́n ní tá a bá dìlù àdìtí ká sì bí àdìtí abẹ̀yìn o arọ̀yìn odò àgbèwà o. kò dédé àkókò yìí mo kọ́kùnrin mo kóbìnrin bẹ́ẹ̀ mo kọ́mọdé àti àgbàlagbà orúkọ tèmi ni Adékúnlé Abẹ́fẹ́ tí gbogbo ayé mọ̀ sí Bàbẹ́ẹ̀dẹ comedy and global news ní Saudi Arabia mo ń fi àsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá àwọn ọmọ káàárọ̀ òjìire tí a fẹ́ lọ sí court ní ọjọ́ Monday láti lọ pàdé bàbá wa olóyè Sunday Ìgbòho mo fi àsìkò yìí rọ̀ wá pé ta a bá débẹ̀ ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ẹ má jẹ́ ká ṣe jàgídíjàgan àbí kí a máa pariwo Ìgbòho òòṣà Ìgbòho òòṣà ẹ jẹ́ ká jókòó wọ́rọ́ nítorí pé ìlú tí ò sófin ẹ̀sìn ò sí ń bẹ so ẹ kí a ṣe jẹ́jẹ́ ní ọjọ́ Monday ọlọ́run ọba yóò fún wa ṣe ọlọ́run ti fún wa ṣe ilẹ̀ Oòduà yóò gbé gbogbo wa ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ nìkan ni ò ní gbé. ẹ kú dédé àsìkò yìí o mo kí gbogbo àwọn ọmọ yorùbá káàkiri gbogbo àgbáyé nílé lóko lẹ́yìn odi ìròyìn pàtàkì ní àwa media self determination mú wá síwájú gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní pé àwọn tí wọ́n ń lọ sí ìlú benin republic fún eh, kéèsì bàbá wa chief sunday igbowó wọ́n ti sanwó fún àwọn kan pé kí wọ́n lọ ṣe jàgídíjàgan kí wọ́n wọṣọ Oòduà nation àbí Yorùbá nation kọ́ lọ ṣe jàgídíjàgan àwa media platform à ń sọ fún yín wípé wọn kì í ṣe ọmọ Yorùbá o gbogbo ẹnikẹ́ni tí ó bá lọ síbẹ̀ tí ó bá ṣe jàgídíjàgan ẹ tètè fà wọ́n lé ìjọba Benin Republic lọ́wọ́ pé wọ́n ń ṣe ara yín àwọn tí wọ́n sanwó fún pé kó wá ṣe jàgídíjàgan àwa ọmọ Yorùbá àwọn ọmọ ògùn adúláwọ̀ ni a kì í ṣe wàhálà a kì í fa gbùrù ẹ ṣé o oòdùà á gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. kọ́tẹ́mi Tìjání tí mo jẹ́ olùdásílẹ̀ lórí Facebook tí orúkọ mi ń jẹ́ Mike Tìjání Mike lórí Facebook. Uh, a gbọ́ information pé àwọn kan gbìyànjú tí wọ́n lọ gba owó lọ́wọ́ ìjọba Nàìjíríà láti wá fi dá wàhálà lẹ̀ ní kóòtù ní ọjọ́ Monday tí ó ń bọ̀ yìí tí wọ́n ń gbé brother Sunday Ìgbòho lọ sí kóòtù òun ló mú wa ṣe fídíò yìí ló mú pàápàá èmi ló mú mi ṣe fídíò jáde pé láti jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pàápàá àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá kọ́ mọ̀ pé àwa ọmọ ọkọ Yorùbá a náwó sí irú ìgbésẹ̀ báyìí kò dẹ́ ṣe olólùfẹ́ rọra Sunday Igboho ni àwọn tí ó ń gbé tó ń gbìyànjú láti wá da ìbẹ̀rù láti wá tún fi kó bá rọra Sunday Igboho a kò nífẹ̀ẹ́ sí irú ìgbésẹ̀ báyìí ẹ ṣé gan orúkọ mi ni Mike Tijani Mike lẹ́ẹ̀kan sí i ẹ kúrọ̀lẹ́ o gbogbo ẹ̀yin ènìyàn mi gbogbo níbi tí ẹ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ni Emmanuel admin ODTVR mo jẹ́ ọ̀kan lára ajìjàǹgbara Yorùbá Nation mo fi àkókò yìí mo fi rọ gbogbo àwọn ènìyàn wa tí wọ́n fẹ́ lọ sí Benin Republic ní orí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá wa olóyè Sunday Igboho ní ọjọ́ Monday àárọ̀ yín abẹ̀ yín ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o ẹ má jẹ́ ká hùwà jàgídíjàgan bẹ̀ abẹ̀ yín ìṣe wọn bíi ti òyìnbó náà ń ṣe wọn ò fẹ́ ariwo gbogbo àwọn àṣà Ìgbòho òòṣà ẹ jẹ́ ká sì fi gbogbo yẹn sílẹ̀ náà ọlọ́run Elédùmarè a máa bá gbogbo yín lọ ẹ lọ láyọ̀ ẹ sì bọ̀ láyọ̀ Emmanuel láti Spain ẹ kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa orúkọ tèmi ni ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín tí gbogbo ayé mọ̀ sí bàbá àròpọ̀ rẹ̀ àyọkúrò ibi nílé wa o mi ni olùdásílẹ̀ àti olùdarí Yorùbá Kingdom TV ní ìlú Amẹ́ríkà níbí báyìí a jáde wá láti wá wa láti wá kí wa kú iṣẹ́ ẹ kú ìfọmọnìyàn ṣe gbogbo àwa tá a dúró ti olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho ẹ jọ̀wọ́ àwa tí a wà nílùú Benin àti àwa Yorùbá tá a fẹ́ lọ tá a fẹ́ lọ kí wọn lẹ́yìn ẹ a fẹ́ fi wákàtí sọ fún wa ipe ká jọ àwa tí a ń lọ síbẹ̀ ẹ ọ̀rọ̀ iṣẹ́ tá a rán yìí ó jẹ́ àpapọ̀ gbogbo àwa tí a ń sọ̀rọ̀ tí a sì ń jìjàgbara pé ká kù ní abẹ́ ìṣerú àwa a ò lọ́wọ́ sí jàgídíjàgan a ò lè fẹ́ kẹ́nikẹ́ni tó bá lọ sílùú Benin kó lọ́wọ́ sí jàgídíjàgan torí pé a gbọ́ pé àwọn kan ti kóra wọn jọ láti lọ wọṣọ láti lọ ṣe jàgídíjàgan kán bá lè máa fi ojú oníjàgídíjàgan wo olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ nítorí náà ńkọ́ àwa kì í ṣe ní jàgídíjàgan àwọn èèyàn wa tí wọ́n sì ń lọbẹ ẹjọ́ ẹ tẹ̀lé òfin ẹ má ṣe jàgídíjàgan nítorí náà a rọ̀ wá ẹnikẹ́ni tó bá sì ṣe jàgídíjàgan bẹ ẹ ti mọ̀ pé kì í ṣara yín ẹ wo àwọn tó ń lọ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí pé ìròyìn ti tẹ̀ wá lọ́wọ́ pé àwọn kan wọ́n ti kóra wọn jọ wọ́n ti sì fún wọn lówó ẹ jọ̀wọ́ ẹ ká yàgò kúrò nínú ìwà ìpàlẹ̀ àti ìwà ipá àwa ọmọ Yorùbá ọmọ aládé ni wá o ẹ ṣé mo dúpẹ́ ire o. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ orúkọ tèmi ni Tẹ́ni ọmọ mo dẹ̀ gbé agbẹnusọ lórí Tẹ́ni ọmọ wa YouTube mi Tẹ́ni ọmọ ológun náà ni mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ fún ilẹ̀ Yorùbá tí ó ń jìjàǹgbara àti dádúró mo ń fi àsìkò yìí rọ àwọn ènìyàn wa tí wọ́n ń lọ sílùú Benin Republic láti mọ nǹkan tí wọ́n bá fẹ́ sọ àti láti ṣe ẹ má jẹ́ ká ṣe ìpátá ẹ má jẹ́ ká ṣe jàgídíjàgan ibi tí wọ́n bá ní kí gbégbé wá gbé ibẹ̀ ni kó gbé ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín lọ́kùnrin lóbìnrin ẹ má jẹ́ ká jà ẹ má jẹ́ ká da nǹkan rú tí wọ́n bá ti ní báyìí ní ká ṣe bẹ́ẹ̀ ní ká ṣe ẹ wo ọ̀rọ̀ tí lọ́ọ̀yà wa sọ lẹ́nu ẹ jọ̀ọ́ fún àǹfààní bàbá wa ọmọ adéyẹmọ láti kúrò nínú wa láti wọn wà ẹ dákun ẹ jẹ́ ká sì jẹ́jẹ́ ibi tí wọ́n bá ní ká dúró sí ni ká dúró sí àwọn tí wọ́n dẹ̀yàn bíi adarí ìyẹn director tán máa máa direct yín nínú bí ẹ bá ṣe dúró ẹ jọ̀ọ́ àwọn coordinator tá a yàn sílẹ̀ fún yín ẹ jẹ́ ká gbà sí wọn lẹ́nu ẹ má jẹ́ ká sì jàgídíjàgan láàrin wọn ẹ ìlú Benin Republic kò kí í ṣe ìlú Nàìjíríà tó jẹ́ pé ànígbòràn síra wa lẹ́nu ẹ dákun ẹ dẹ̀ sọ́ra kẹ́ ẹ mú tẹ́bà sọ torí àwọn alamí tí wọ́n máa darapọ̀ mọ́ yín ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká jà torí bàbá wa ọmọ Adéyẹmọ tí mo dẹ̀ nígbàgbọ́ wípé lágbára ọlọ́run elédùnmarè bàbá yìí máa kúrò nínú ìṣòro tó wà àti nínú ìdààmú orúkọ tèmi lẹ́ẹ̀kan sí náà ni Sẹ́ni ọmọ ológo ẹ ṣe púpọ̀ bye. mo kí mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò náà ló kọ́ mi ẹ̀ka kan nínú abèrè fún ẹ̀tọ́ ọmọnìyàn àti ajìjàngbara fún yorùbá nation mo wá látàrí ìgbẹ́jọ́ fún olóyè Sunday Igboho tó máa wáyé lọ́jọ́ ajé ní orílẹ̀-èdè Republic of Benin mo ní kí n wá pe àkíyèsí ẹ̀yin èèyàn mi sí nǹkan kan wípé ṣe mọ̀ wípé ilé bàbá ẹni la gbé fọláyàn ti gbé yẹni ẹ jẹ́ ká ṣe gbónílùú bá ti ṣètò rẹ̀ sílẹ̀ torí pé ìdáló níṣèlú oníbẹ̀ ṣe tẹ̀lú oníkálukú dó ẹ má jà ṣe wàdùwàdù ẹ já ṣe gbogbo nǹkan lọ́wọ́ ọ̀wọ́ ẹ má jà pọ̀jù nínú yàrá ìgbọ̀ngàn nínú gbọ̀ngàn ìgbẹ́jọ́ bákan náà kọ́rọ̀ wọ́ má bàa dàbí ẹni tó fajẹ́ ẹ̀dẹ́gbẹ́ kòkò tó wá lọ rèé dó sókè rè tí ń wòran kó má bàa pàdánù olóore rẹ̀ kọ́rọ̀ wọ́ má dàá yá tó fẹ́ tójú ọmọ ẹ̀ ṣe tó fọ̀ tán pátápátá kọ́rọ̀ wọ́ má bàa dàbí áyán tí yóò bòkú ìyá ẹ̀ jẹ́ lágbára Ọlọ́run àní fọwọ́ ara wa ṣe ra wa o ìfẹ́ olóyè Sunday Igboho òun náà ni gbogbo wa ní àlè sọ pé kẹ́ ẹ má lọ tá a bá sọ pé kẹ́ ẹ má lọ ta ni ó ṣàtìlẹ́yìn fọlóyè Sunday Igboho bí wọ́n bá ní kẹ́ ẹ jókòó sílẹ̀ pẹ̀pẹ̀ ibẹ̀ ni ẹ jókòó sí gbogbo tí wọ́n bá sọ fún yín pátápátá òun náà ni kẹ́ ẹ músà bí oògùn gbogbo bá a bá ṣe jẹ́ eléyìí ó dìgbà tá a bá padà sílé etí wọ́n gbọ́re o ojú wa ò ní ríbi o ojú àṣà ìrírí bi tàwòdì rọ̀ràn lágbára Ọlọ́run ẹ̀rín ayọ̀ ni yóò gbẹnu gbogbo wa lọ́jọ́ ajé lágbára ọlọ́run nígbà tí wọ́n bá dá aṣíwájú wa ọ̀gá wa ẹni tá ń tẹ̀lé olóyè Sunday Igboho tí wọ́n bá dá a lẹ̀ láyọ̀ àtàláfíà ẹ ṣe Oòduà ó gbogbo wa o kò ní gbé ọ̀dàlẹ̀ ájú wa ṣe o.